ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni àwọn ọ̀rọ̀ gíga ìyára ẹni sọ́tọ̀ a ó kà látinú ìwé Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó kà báyìí wípé ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra íjíbítì lọ nítorí ó ń wo èrè náà tí wọ́n bá ní wípé ènìyàn mú ohun kan ní ọ̀kúnkúndùn ó ní láti jẹ́ wípé ó dá lórí àwọn àbùdá àti ìṣe tí irú ẹni bẹ́ẹ̀ mú ní ọ̀kúnkúndùn ibi tí a kà nínú ẹ̀kọ́ wa lónìí fi yé wa àwọn ohun tí Mósè yàn àti pé ìbéèrè tí ó yẹ kí a bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ara wa ni wípé kí ni ohun tí ó ṣe agbátẹrù fún ìpinnu Mósè láti yan àwọn nǹkan tí ó yàn ẹ ronú nípa eléyìí kí ni ohun tí ó lè mú kí ènìyàn yàn láti jẹ́ ẹrú nígbà tí ó ní àǹfààní láti máa gbé ìgbé ayé ọlọ́ba tó bá jẹ́ ìwọ ni kí ni ìwọ yàn láàrin ìyà àti ọrọ̀ púpọ̀ ó dàbí ẹni wípé ohun tí ó bójúmu láti yàn níbí yìí kò rújú rárá ṣùgbọ́n Mósè yàn láti ṣe ìdàkejì kí ni ìdí eléyìí irú àwọn ohun tí Mósè yàn yìí ó ṣeé ṣe nígbà tí ènìyàn bá ń wò láti ipò tí ó jinlẹ̀ tí ènìyàn sì ń fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ tí ènìyàn sì ti ní ìfọkànjẹ́ pátápátá tí ó sì ti ya ara rẹ̀ sọ́tọ̀ fún ẹnìkan tàbí ohun kan ní pàtó ìfira ẹni jìn a máa jẹ́ kó ṣeé ṣe fún ènìyàn láti rí ohun tí ó dàbí ẹni wípé kò tọ́ gẹ́gẹ́ bí ohun tí ó tọ́ kí ni ìdí tí ọmọ ogun ó fi sáré lọ sí ojú ogun láti lọ ọjà nígbà tí ó mọ̀ wípé òun lè kú síbẹ̀. ìdí ni wípé ó ti fi ara rẹ̀ dìn pátápátá fún ohun tí ó ń ṣe. ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ òye òye tí ó jinlẹ̀ àti fífojúsọ́nà fún èrè tí yóò wà nínú ohun tí Mósè ń ṣe ó jẹ́ kí ó rọrùn fún un láti yan ohun tí ó yàn gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ò lè sin Ọlọ́run ní tòótọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ títí ìgbà tí a bá fi ayé wa jìn pátápátá fún tí a sì ya ara wa sọ́tọ̀. irú ìyara ẹni sọ́tọ̀ yìí a máa ń rí nínú ìgbé ayé gbogbo ẹni tí ó ní ìmúṣẹ nínú ọlọ́run tí ó sì mú ìfẹ́ ọlọ́run wá fún ayé wọn ṣẹ nítorí wípé ìyara ẹni sọ́tọ̀ pátápátá nìkan ni ó lè mú kí ènìyàn yan àwọn ohun tó dàbí ẹni wípé ó nira tí ó sì lè dàbí ẹni wípé kò rọrùn àwọn ohun tí ènìyàn nílò láti ṣe láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ ní pípé láti farada ẹ̀gàn ìtìjú èébú àti ohun gbogbo tó dàbí ẹni wípé kò bá ẹran ara mu tí ó rọ̀ mọ́ dídúró fún Kristi ṣinṣin nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ tí kò sì mọ ọlọ́run yìí ẹgbọ́n ohun tí jésù sọ níwájú pílátù nínú ìwé johannu orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì ó ní wípé nítorí ìdí èyí ni a ṣe bí mi èyí ni ìdí tí mo ṣe wá sí inú ayé yìí paul apostoli nínú ìwé iṣẹ́ àwọn apostoli orí ogún ẹsẹ̀ ìkẹrìnlélógún sọ wípé. So kò sí ohunkóhun nínú àwọn eléyìí tí ó mì mí bẹ́ẹ̀ ni mi ò ka ẹ̀mí mi sí kí èmi kí ó lè parí eré ìje náà pẹ̀lú ayọ̀ àti iṣẹ́ ìránṣẹ́ náà eléyìí tí mo ti gbà lọ́wọ́ Kristi Olúwa wa láti jẹ́rìí sí ìyìn rere oore ọ̀fẹ́ Ọlọ́run lónìí kí ni ìwọ náà ń sọ ṣé o ti ya ayé rẹ sọ́tọ̀ fún ìfẹ́ àti ọ̀nà Ọlọ́run bí ṣe ìpinnu lónìí. lónìí kí ni ohun tí ìwọ náà ń sọ ǹjẹ́ o ti ya ayé rẹ sọ́tọ̀ fún Ọlọ́run bí ṣé o ti yàn láti rìn nípa ọ̀nà àti ìfẹ́ Ọlọ́run ṣe ìpinnu àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun jálẹ̀ lónìí a ó kà nínú ìwé kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún àti orí ìkẹrìndínlógún. First Corinthians chapter 15 and chapter 16. Ẹ máa bá wa ká lọ. Kọ́ríntì kínní orí kẹẹ̀ẹ́dógún. Ará, mo fẹ́ rán yín létí ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín. Tí ẹ gbà, tí ẹ sì bá dúró, nípa ìyìn rere yìí ni a fi ń gbà yín là. Tí ẹ bá dì mọ́ ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín bí bẹ́ẹ̀ kọ́ asán ni ìgbàgbọ́ yín nítorí ohun kìíní tí ó ṣe pàtàkì jùlọ tí èmi fúnra mi kọ́ tí mo sì fi kọ́ yín ni pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sin ín a sì jí i dìde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ó farahàn Pétérù lẹ́yìn náà ó tún farahàn àwọn ọmọ ẹ̀yìn méjìlá lẹ́yìn náà ó tún farahàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn onígbàgbọ́ lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wà títí di ìsinsìnyí ṣùgbọ́n àwọn mìíràn ti kú lẹ́yìn náà ó farahàn Jákọ́bù ó sì tún farahàn gbogbo àwọn àpọ́stélì ní ìgbẹ̀yìngbẹ̀yìn gbogbo wọn ó wá farahàn mí èmi tí mo dàbí ọmọ tí a bí kí oṣù rẹ̀ tó pé nítorí èmi ni mo kéré jùlọ nínú àwọn àpọ́stélì n kò tilẹ̀ yẹ ní ẹni tí wọn ìbá máa pè ní àpọ́stélì nítorí pé mo ṣe inúnibíni sí ìjọ ọlọ́run ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ọlọ́run ni mo jẹ́ ohun tí mo jẹ́ oore ọ̀fẹ́ yìí kò sì jẹ́ lásán lórí mi nítorí mo ṣe akitiyan ju gbogbo àwọn àpọ́stélì yòókù lọ ṣùgbọ́n kì í ṣe èmi tìkára mi oore ọ̀fẹ́ ọlọ́run tí ó wà pẹ̀lú mi ni nítorí náà ìbáà ṣe èmi ni tàbí àwọn àpọ́stélì yòókù bákan náà ni ìwàásù wa bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ gbàgbọ́. nígbà tí ó jẹ́ pé à ń kéde pé Kristi jíǹde kúrò nínú òkú báwo ni àwọn kan nínú yín ṣe wá ń wí pé kò sí àjíǹde òkú bí kò bá sí àjíǹde òkú a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde nínú òkú a jẹ́ pé asán ni ìwàásù wa asán sì ni ìgbàgbọ́ yín tí ó bá jẹ́ pé a kò jí àwọn òkú dìde a tún jẹ́ pé a purọ́ mọ́ Ọlọ́run nítorí a jẹ́rìí pé ó jí Kristi dìde bẹ́ẹ̀ sì ni kò jí dìde nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde a jẹ́ pé lásán ni ìgbàgbọ́ yín ẹ sì wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn onígbàgbọ́ tí wọ́n ti kú ti ṣègbé tí ó bá jẹ́ pé nínú ayé yìí nìkan ni a ní ìrètí nínú Kristi àwa ni ẹni tí àwọn ènìyàn ìbá máa káàánú jùlọ. ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ yìí ni pé a ti jí Kristi dìde kúrò nínú òkú òun sì ni àkọ́bí nínú àwọn tí wọ́n kú nítorí bí ó ti jẹ́ pé nípasẹ̀ ènìyàn ni ikú fi dé nípasẹ̀ ènìyàn náà ni àjíǹde òkú fi dé nítorí bí ó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù ni gbogbo ènìyàn ṣe kú bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé nípasẹ̀ Kristi ni a sọ gbogbo ènìyàn di alààyè ṣùgbọ́n ó jí olúkúlùkù dìde létòlétò Kristi ni ẹni àkọ́kọ́ lẹ́yìn náà nígbà tí ó bá farahàn a ó jẹ́ àwọn tí ṣe tirẹ̀ dìde lẹ́yìn náà ni òpin yóò dé lẹ́yìn tí ó bá ti dá ìjọba padà fún ọlọ́run baba tí ó sì ti pa gbogbo àṣẹ ọlá àti agbára run nítorí ó ní láti jọba títí ọlọ́run yóò fi fi gbogbo àwọn ọ̀tá sí ìkáwọ́ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí yóò parun nítorí ìwé mímọ́ sọ pé ó ti fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó sọ pé gbogbo nǹkan ni ó fi sí ìkáwọ́ rẹ̀ ó dájú pé ẹnìkan ni kò sí ní ìkáwọ́ rẹ̀ ẹni náà sì ni Ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ Kristi nígbà tí gbogbo nǹkan bá ti wà ní ìkáwọ́ rẹ̀ tán ni ọmọ fúnra rẹ̀ yóò wá bọ́ sí ìkáwọ́ Ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ kí Ọlọ́run lè jẹ́ olórí ohun gbogbo nínú ohun gbogbo ó tún kù nǹkan kan nítorí kí ni àwọn kan ṣe ń ṣe ìrìbọmi nítorí àwọn tí ó kú bí a kò bá ní jí àwọn òkú dìde kí ni ìdí rẹ̀ tí wọ́n fi ń ṣe ìrìbọmi nítorí wọn àwa náà ń kọ́ nítorí kí ni a ṣe ń fi ẹ̀mí wa wewu nígbà gbogbo lójoojúmọ́ ni mò ń kú ará mo fi ìgbéraga tí mo ní nínú yín búra àní èyí tí mo ní nínú Kristi Jésù Olúwa wa bí mo bá ti torí iye ènìyàn bá ẹranko jà ní Éfésù àǹfààní wo ni ó ṣe fún mi bí a kò bá jí àwọn òkú dìde bí wọ́n ti máa ń wí wọ́n á ní ẹ jẹ́ kí a máa jẹ kí a máa mu nítorí ọ̀la ni a ó kú ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹgbẹ́ burúkú a máa ba ìwà rere jẹ́ ẹ ronú kí ẹ sì máa ṣe dáradára ẹ má dẹ́ṣẹ̀ mọ́ àwọn tí kò mọ Ọlọ́run wà láàrin yín mo ń sọ èyí kí ojú kí ó lè tì yín ni ṣùgbọ́n ẹnìkan lè béèrè pé báwo ni a ó ti ṣe jí àwọn òkú dìde irú ara wo ni wọn ó ní ìwọ òmùgọ̀ yìí bí irúgbìn tí a bá gbìn kò bá kọ́ kú kò lè wù ohun tí ó bá wù kì í rí bí ohun tí a gbìn ti rí nítorí pé irúgbìn lásán ni ìbáà ṣe àgbàdo tàbí àwọn ohun ọ̀gbìn yòókù Ọlọ́run ni ó ń fún un ní ara tí ó bá fẹ́ á fún irúgbìn kọ̀ọ̀kan ní ara tirẹ̀. gbogbo ẹran ara kì í ṣe oríṣìí kan náà ọ̀tọ̀ ni ẹran ara ènìyàn ọ̀tọ̀ ni ti ẹranko ọ̀tọ̀ ni ti ẹyẹ ọ̀tọ̀ ni ti ẹja àwọn nǹkan ẹlẹ́mìí tí ń fò lófurufú wà bẹ́ẹ̀ ni àwọn ti orí ilẹ̀ wà ọ̀tọ̀ ni ẹwà ti àwọn tí ń fò lófurufú ọ̀tọ̀ ni ẹwà àwọn ti orí ilẹ̀ ọ̀tọ̀ ni ẹwà oòrùn ọ̀tọ̀ ni ti òṣùpá ọ̀tọ̀ ni ti àwọn ìràwọ̀ ìràwọ̀ sáà yàtọ̀ sí ara wọn ní ẹwà bẹ́ẹ̀ ni yóò rí nígbà àjíǹde àwọn òkú agbìn ní ara tí díbàjẹ́ ají ìdìde ní ara tí kìí díbàjẹ́ agbìn ní àìlọ́lá ají ìdìde pẹ̀lú ògo agbìn pẹ̀lú àìlera. ají jí i pẹ̀lú agbára a gbìn ín pẹ̀lú ara ti ẹ̀dá ají jí ní ara ti ẹ̀mí bí ara ti ẹ̀dá ti wà bẹ́ẹ̀ ni ti ẹ̀mí wà ó wà nínú àkọsílẹ̀ pé ádámù ọkùnrin àkọ́kọ́ di alààyè ṣùgbọ́n ádámù ìkẹyìn jẹ́ ẹ̀mí tí ó sọ ènìyàn di alààyè kì í ṣe ẹni ti ẹ̀mí ni ó kọ́kọ́ wà bí kò ṣe ẹni ti ara lẹ́yìn náà ni ẹni ti ẹ̀mí ọkùnrin kìíní tí a fi erùpẹ̀ dá jẹ́ erùpẹ̀ láti ọ̀run ni ọkùnrin kejì ti wá bí ẹni tí a fi erùpẹ̀ dá ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a fi erùpẹ̀ dá rí bí ẹni tí ó wá láti ọ̀run ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ti ọ̀run rí bí a ti gbé àwòrán ti ẹni erùpẹ̀ wọ̀ bẹ́ẹ̀ gan ni a ó gbé àwòrán ti ẹni ọ̀run wọ̀ ara ohun tí mò ń sọ ni pé ẹran ara àti ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba ọlọ́run àti pé ohun tí bàjẹ́ kò lè jogún ohun tí kìí bàjẹ́ ẹ fetí sílẹ̀ nǹkan àṣírí ni wọ́n sọ fún yín gbogbo wa kọ́ ni a ó kú ṣùgbọ́n nígbà tí fèrè ìkẹyìn bá dún gbogbo wa ni a ó pa láradà kíá bí ìgbà tí ènìyàn bá ṣẹ́jú nítorí fèrè yóò dún a ó wá jí àwọn òkú dìde pẹ̀lú ara tí kìí bàjẹ́ àwa náà yóò wá yí padà nítorí ara tí í bàjẹ́ yìí ní láti gbé ara tí kìí bàjẹ́ wọ̀ ara tí yóò kú yìí ní láti gbé ara tí kìí kú wọ̀ nígbà tí ara tí í bàjẹ́ bá ti gbé ara tí kìí bàjẹ́ wọ̀ tán tí ara tí yóò kú bá sì ti gbé ara tí kìí kú wọ̀ nígbà náà ni ọ̀rọ̀ tí a ti kọ sílẹ̀ yóò wá ṣẹ pé a ti gbé ikú mì a sì ti ṣẹ́gun ikú oró rẹ dà ìsà òkú ìṣẹ́gun rẹ dà ẹ̀ṣẹ̀ ni ó fún ikú lóró òfin ni ó fún ẹ̀ṣẹ̀ lágbára ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run tí ó fún wa ní ìṣẹ́gun nípasẹ̀ Olúwa wa Jésù Kristi nítorí náà ẹ̀yin ará mi ẹ dúró gbaingbain láì yẹsẹ̀ ẹ tẹra mọ́ iṣẹ́ olúwa nígbà gbogbo ẹ kúkú ti mọ̀ pé làálàá tí ẹ ń ṣe níbi iṣẹ́ olúwa kò ní jẹ́ lásán. kọ́ríntì kínní orí kẹrìndínlógún nípa ti ìtọrẹ tí ẹ ń ṣe fún àwọn ènìyàn ọlọ́run bí mo ti ṣe ètò pẹ̀lú àwọn ìjọ Galatia bẹ́ẹ̀ gan ni kí ẹ̀yin náà máa ṣe ní ọjọ́ ọjọ́ ìsinmi kí ẹnìkọ̀ọ̀kan yín máa mú ọrẹ nínú ohun ìní rẹ̀ kí ó máa fi sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti bùkún un kí ó má ṣe jẹ́ pé nígbà tí mo bá dé ni ẹ ó ṣẹ̀ṣẹ̀ máa gba ọrẹ jọ nígbà tí mo bá dé n ó kọ ìwé lé àwọn tí ẹ bá yàn lọ́wọ́ n ó ràn wọ́n láti mú ọrẹ yín lọ sí Jerúsálẹ́mù bí ó bá yẹ kí èmi náà lọ wọn yóò bá mi lọ Masidóníà ni n ó kọ́ gbà kọjá n ó wà wá sọ́dọ̀ yín bóyá n ó dúró lọ́dọ̀ yín mo tilẹ̀ lè wà lọ́dọ̀ yín ní àkókò òtútù kí ẹ lè sìn mí lọ sí ibi tí mo bá tún ń lọ nítorí pé nígbà tí mo bá ń kọjá lọ n kò fẹ́ kí ó jẹ́ pé mo kàn fi ojú bà yín lásán ni nítorí mo ní ìrètí pé n ó lè dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí olúwa bá gbà bẹ́ẹ̀ mo fẹ́ dúró ní éfésù níhìn-ín títí di àjọ̀dún pẹ́ńtíkọ́stì nítorí pé mo ní àǹfààní púpọ̀ láti ṣiṣẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn alátakò pọ̀ bí Tímótì bá dé kí ẹ rí pé ẹ fi í lára balẹ̀ láàrin yín nítorí iṣẹ́ Olúwa tí mo ń ṣe ni òun náà ń ṣe kí ẹnikẹ́ni má ṣe fi àbùkù kàn án ẹ ṣe ètò ìrìn àjò fún un ní àlàáfíà kí ó lè wá sọ́dọ̀ mi nítorí èmi àti àwọn arákùnrin ń retí rẹ̀ nípa ti arákùnrin wa Àpólò mo gbà á níyànjú gidigidi pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú àwọn arákùnrin yòókù ṣùgbọ́n ó pinnu pé òun kò fẹ́ wá ní àkókò yìí ó ń bọ̀ nígbà tí ó bá yá ẹ máa ṣọ́nà ẹ dúró gbẹngbẹng nínú ìgbàgbọ́ ẹ ṣe bí ọkùnrin ẹ jẹ́ alágbára ẹ máa ṣe gbogbo nǹkan tìfẹ́tìfẹ́ ará mo ní ẹ̀bẹ̀ kan láti fi síwájú yín ẹ mọ̀ pé ìdílé Stefana ni àwọn kìnní tí ó kọ́kọ́ gbàgbọ́ ní ilẹ̀ Àkáyà àti pé wọ́n ti yan ara wọn láti máa ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run mo fẹ́ kí ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ irú wọn àti gbogbo àwọn tí wọ́n bá ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n ń ṣe làálàá níbi iṣẹ́ kan náà inú mi dùn nígbà tí Stefana àti Fortunatu àti Àkáíkù nítorí dídé tí wọ́n dé dí àlàfo tí ó ṣí sílẹ̀ nítorí àìsí yín lọ́dọ̀ wa wọ́n mú kí ọkàn mi balẹ̀ àti ti ẹ̀yin náà ẹ máa yẹ irú àwọn bẹ́ẹ̀ sí. gbogbo ìjọ tí ó wà ní Éṣíà kí yín Àkúílà àti Pìrìsílà àti ìjọ tí ó wà nílé wọn kí yín púpọ̀ nínú Olúwa gbogbo àwọn onígbàgbọ́ kí yín ẹ fi ìfẹnukonu àlàáfíà kí ara yín ọwọ́ ara mi ni èmi Pọ́ọ̀lù fi kọ gbólóhùn ìkíni yìí bí ẹnikẹ́ni kò bá fẹ́ràn olúwa wa ẹni ègún ni maranatha olúwa wa máa bọ̀ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kí ó wà pẹ̀lú yín mo fi ìfẹ́ kí gbogbo yín nínú kristi jésù. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a ni yín níyànjú lati pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.